káàbọ̀ padà sórí ètò yín ètò Ramadan Kareem gbọ́dọ̀ gbẹ́nu àfa wa Zainul Abidin tí wọ́n ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ pẹ̀lú àlàyé tí wọ́n ṣe fún wa nípa ọ̀rọ̀ Ramadan bí Ramadan ti pàtàkì tó wọ́n ní gbogbo iṣẹ́ olóore tí à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ látẹ̀yìnwá ó ní ládàá o ṣùgbọ́n ìta bá tún ṣẹnu Ramadan ládàá rẹ̀ tún pọ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ kọ́lọ̀ ń dákun kó sàṣẹni kọ̀ọ̀kan wa náà lẹ́sàn-án rí lórí Ramadan náà bàbá gẹ́gẹ́ bí kí a tó wá lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan mo sọ wípé hmm, nípa ọ̀rọ̀ pé ẹlòmíì tí èsì mùsùlùmí òun náà fẹ́ bá wa gbààwẹ̀ Ramadan ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ ní sojú kòkòrò ẹ̀ táwọn náà máa ń gbà kọ́dà ẹlòmí máa fi bóòlù pé àwẹ̀ Ramadan yìí gan-an mi gan gbà ẹlòmí àlóhùn gba twenty five ẹlòmí àlóhùn gba twenty ẹlòmí àlóhùn gba ten òun gba fifteen bọ̀tún àkíyèsí mùsùlùmí adàrí dáwà tọ́lọ́run fi pè èèyàn sí di àwẹ̀ yìí ó ní yá ayyuha alladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum alladhina amanu náà ọlọ́run ọba mi pè alẹ́dínà àmọ̀nù àwọn agbóhùn àwọn agbóhùn là ń pè ní alẹ́dínà àmọ̀nù káàkọ́ mọ̀ wọn náà ká tó mọ̀ pé bóyá ẹlòmíì tí èsè mùmìnì àbí tí èsè mùsùlùmí bíi tiwa àbí mùmìnì kò lè gba àwẹ̀ ẹ̀ sà. naam alukurani ni yá ayọ alẹ́dínà àmọ̀nù ò ń pe àwa olùgbàgbọ́ òdodo tí ìgbàgbọ́ ń bẹ nínú ẹ̀mí wa ìgbàgbọ́ ohun tó lágbára púpọ̀ ni alákọ̀ọ́kọ́ ń bẹ àárí ọlọ́run àmọ́ àfìgbàgbọ́gbà pé ọlọ́run bẹ́ẹ̀ àárí àwọn màláìkà a máa gbà fún àwọn màláìkà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ àbá wọn àmọ́ ìtàn sọ fún wa pé wọ́n wáyé wọ́n lọ adìnígbàgbọ́ àgbàgbọ́ ìgbàgbọ́ yìí náà lọ́lọ́run fi ń bá wa sọ̀rọ̀ pípọ̀ àwa tá a ti gbọ́ gba àwọn nǹkan wọ̀nyí gbọ́ tá a gbà pé wọ́n ń bẹ tá a sì gbà pé tọ̀ àlìjánà ń bẹ iná ń bẹ gbogbo àwọn nǹkan tá a rí àwọn umurul gaibiyat àwọn ọ̀rọ̀ tá a rí tí alukurani sọ pé wọ́n wà tá a lè gbà wọ́n gbọ́ tó ti yẹ tí gbàgbọ́ yìí ti jókòó sẹ́mi wa àwa ni Ọlọ́run wa ń pè wípé kí ni káwá sí kí ni ká gbà àwẹ̀ Ramadan àmọ́ Ramadan jẹ́ oṣù kan tó ṣe pé ní oṣù kan tí máa polongo ara rẹ̀ ni oṣù kan tó ṣe pé máa kó ìbára rẹ̀ ni débi pé ẹwà rẹ̀ náà ni máa wo àwọn tí òun ṣe mùsùlùmí táwọn náà fi máa sojú kòkòrò rẹ̀ pé ah, ẹ jẹ́ kémi náà gbà ẹ jẹ́ kémi náà gbà àmọ́ ẹni tí ń gbàwẹ̀ Ramadan tí ò nígbàgbọ́ sí gbogbo nǹkan tá a ti sọ yìí ẹni tí ń gbàwẹ̀ Ramadan tí ò kọ́kọ́ gbà pé Ọlọ́run gangan bẹ bẹ̀lẹ́ àmàláíkà tí ò ní bìlífù nu tíra kankan náà àwọn tíra tó wá láti sánmà so irú ẹni bẹ́ẹ̀ irú àwẹ̀ tí ń gbà bóun ló ti fẹ́ rí tó ti yé irú àwẹ̀ tí ń gbà bóun ládàá rẹ̀ ti fẹ́ rí méjì ni bá a bá gbà àwẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run sọ wípé asọ́ọ̀mùlì wà á nà ájìzì bíi anabi lọ́lọ́run hmm. sọ pé ní òun ló ń mọ ládàá àti làádàá tí ń bẹ fáláwẹ̀ torí pé òun ló ń ní àwẹ̀ tó ti ẹni tí ń gbàwẹ̀ tọkàntọkàn ọlọ́run ló mọ̀ ló fà tó sọpọ́lọ̀ ní ọ̀sẹ̀ san àwẹ̀ ẹni tí ìwà ṣe mùsùlùmí tí ẹwà islam àbẹ̀wà ramadan wa bọ́ sínú ẹ̀mí rẹ̀ tó fi wálé mi náà fẹ́ gbà ń kọ́ òun náà ní ládàá tó ti àmọ́ ládàá rẹ̀ ò lè tó ti mùmìnì kò lè tó ti gbàgbọ́ ń bẹ lára rẹ̀ torí wípé ní mélòó mélòó bí kèfèrí bá appreciate islam àbí tó appreciate nǹkan kan lára islam wọn lọ́nà ọmọ sán lẹ́sàn tó ti lápèjúwe nìṣe èèyàn ń ṣẹlẹ́sìn mùsùlùmí ó wá rí wípé ojú ọ̀nà kan dí ó sì mọ̀ pé ojú ẹni àti mùsùlùmí àti kírísítẹ́nì náà ní gbàbẹ̀ kọjá ó wá tún ṣe so ọ̀rọ̀ ẹ̀sìn kan máa ń bẹ̀ yẹn mọ́ yóò gbà láàdá tó ṣe kí ni tó ṣe yẹn so ẹni tó pọ́n rọ̀mùdánù lé tó ní ah èmi náà dẹ̀ gbàwé yẹn kódà màá tún jẹ sàárì kódà màá tún ṣe dáadáa òun náà máa ní láàdáa yóò máa ní láàdáa àmọ́ láàdáa rẹ̀ kò lè tó láàdáa ẹni tí gbàgbọ́ ń bẹ lára rẹ̀ tó fi gbàgbọ́ jẹ sàárì tó fi gbàgbọ́ sínú tó fi gbàgbọ́ ṣe dáadáa nura tó fi gbàgbọ́ gbówó programu kalẹ̀ pé ẹ máa sponsor rẹ̀ so láàdáa àwọn méjèèjì láàyè sẹ̀wìyá ni kò lè ṣe déédéé àmọ́ lọ́ọ́ mọ́ládá tí ó kọ fún wọn tòró sọ pé lẹ́yìn tó gbà dáadáa olùwọ́n sẹ̀sán rẹ̀ ẹnu tó tún gbà bákan náà òun lọ́ọ́ sẹ̀sán rẹ̀ sọfà amúruhu ilallahi ọ̀rọ̀ wọn ń bẹ lọ́dọ̀ ọlọ́run. Masha Allah ọlọ́run járí pé pẹ̀lú àlàyé tẹ́ ẹ ṣe ó ti yé wa bẹ́ẹ̀ kọ́lọ́mù Musa jẹ́ kí a rí yín pẹ́. wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ ààwẹ̀ báwẹ̀ báyìí ṣe bẹ̀rẹ̀ báyìí oríṣiríṣi àwọn kankan ní ṣẹlẹ̀ ẹlòmíì kọ́dà bílẹ̀ bá máa ní sìn ẹlòmíì lè ti gbàgbé pé a tẹ̀ ti bẹ̀rẹ̀ ààwẹ̀ òrìtọ́rí mi ti rẹ́nìkan rí sọ pé a ti bẹ̀rẹ̀ a ti wà nínú àwẹ̀ a ti bẹ̀rẹ̀ àwẹ̀ kò mọ̀ pé ó ti gbà wípé nọ́mà ọkàrọ̀ rẹ̀ ti mú kókì lọ́ba gbà lọ́wọ́ ẹ̀ bó ṣe ṣẹ̀ dérí báyìí ó ti fẹ́ mú tán ó ti kéńkéné báyìí ló kù lọ́ba ara ti pé ah, ah yíyí mo mọ̀ ń gbà yẹn mo ń gbà yẹn ọ̀gá ah irú àwẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣé ọlá àwẹ̀ yẹn àbí òní sábà yóò yọ̀ ọ́n ti bàjẹ́ ni àbúkù fẹ̀ kí wọ́n jẹun lọ́dà ìbáwọ̀ ni. Allahu Akbar irú ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí hmm. islam rọrùn púpọ̀ wàláhi razim islam ó rọrùn púpọ̀ àdúnú yusrun ẹ̀sùn tó mú rọrùn wá ni tọ́wọ́ hmm. polongo rọrùn ni èèyàn jẹ sàárì ilẹ̀ wa mọ́ gẹ́gẹ́ bí sàárì alákọ̀ọ́kọ́ hmm. àbí àwẹ̀ alákọ̀ọ́kọ́ ó wá jẹun ó mú mi gbà tó tún mú mi kó tún fi nǹkan panu ó wá panu tán kó tó rántí pé ah mo mọ mo anú àwẹ̀ Allahu akbar irú ẹni bẹ́ẹ̀ sẹ́dá islam ni kò mọ ṣẹ̀dá sílámù náà àti tó jẹ àti tó mu ọlọ́run dìídì fẹ́ fún lóúnjẹ ó sì fẹ́ dìídì fún lómi ó sì fẹ́ dìídì fún nǹkan panu ni kí ló ní bẹ́ẹ̀ kọ́ máa bá àwẹ̀ rẹ̀ lọ nǹkan kan ọ̀sà àwẹ̀ rẹ̀. àwẹ̀ rẹ̀ lálàáfíà. àṣẹ̀rádìsì ànábì náà tó sọ wípé nǹkan mẹ́ta kan bẹ tọ́lọ́hún ní wo bẹ̀. Hmm. aláwọ̀kọ́ ọmọdé tí ò ti bàlágà gbogbo tó bá ṣe àní wo bẹ̀. Hmm. ànìsíyàánù ẹni tó gbàgbé nǹkan hmm. tó ti tó sọ pé ìgbàgbé ló fi ṣe. so ànábì sọ pé irú nǹkan bẹ́ẹ̀ irú ẹ̀ṣẹ̀ tó bá ṣe àní bílẹ̀rì tó ti àbí ẹni tí làákàyè rẹ̀ yẹ Ọlọ́run kò sọ wa ń bẹ sọ ẹni tó rán mẹ́ta so gbogbo tó bá ṣe ń bẹ nísìnyí so ṣẹlẹ asilamu láàní bíléèrè so ẹni tó gbàgbé jẹun tó gbàgbé mumi kódà ó gbàgbé sọ ní tí ó kó sọ hmm. so irú ẹni bẹ́ẹ̀ afalahu anihum olówó asa mójúkúrò fún gbogbo wọn gbogbo wọn máa bá àwẹ̀ rẹ̀ kò bá àwẹ̀ wọn jẹ́. kò bá àwẹ̀ jẹ́ àtọ tó ti gbọ́ nísìn àwẹ̀ yóò àwẹ̀ rẹ ẹni ọba mọ̀ mọ̀ jẹun kọ tó sọ̀rọ̀ mi lánàá. Allahu Akbar alukurani ti bá a yanjú rẹ̀ ẹni tó mọ̀ mọ̀ jáwẹ̀ àwa wo reason tó lè mú yàn jáwẹ̀ nǹkan kan ò ṣẹlẹ̀ sí. nǹkan kan ò ṣẹlẹ̀ sí. ọwọ́ afínú fẹ́ ebi ebi ọmọ bíbí la mú. so ti ọwọ́ afínú fẹ́ dọ̀ ọjà hmm. àwẹ̀ rẹ̀ Allahu Akbar bí ìgbàgbọ́ bá ń bẹ láàrin yàn hmm. irú ẹni bí ò lè hmm. tó so ti ẹni tó bá wà mọ̀ mọ̀ jáwẹ̀ rẹ̀ Allahu Akbar alukurani náà sì bá a pín kalẹ̀ hmm. wípé irú àlọ́ àkọ́nà àwẹ̀ tó já ń jọun báwo ìbátan yóò kan san yóò kan yẹn padà ná yóò sì tún wá san sixty lé lórí bẹ́ẹ̀ ni sixty yẹn yóò máa gbà tẹ̀léra wọn tẹ̀léra wọn tẹ̀léra wọn ni mutawaliya bí ó ti máa ṣe lọ́nu tó ti lẹ́nu tó bá mọ̀ọ́mọ̀ ṣe kiri tó bá mọ̀ọ́mọ̀ já àwẹ̀ rẹ̀ tó ti àbí bẹ́ẹ̀ kọ́ kó sì wá wọn tálíkà ọgọ́ta tó ti àbáwọn tí ò pé tó láwùjọ so kó wá mọ invite wọn kó mọ bọ́ wọn láàárọ̀ kó mọ bọ́ wọn lọ́sọ̀ kó mọ bọ́ wọn lálẹ́ kó mọ bọ́ wọn láàárọ̀ kó mọ bọ́ wọn lọ́sọ̀ kó mọ bọ́ yóò wá tún ṣe bẹ́ẹ̀ náà fún sixty days so yóò máa jẹ́ fáìnì àti ìtanràn fún pé ó máa máa jáwèé rọmọdánì ẹyọ kan tí nǹkan kùn ṣe. Ah! ẹ̀yin tí ẹ̀yin tí ń wò wálé ṣé wàá rí i pé hmm, àwẹ̀ rọmọdánì yìí mọ pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ọba o ó pàtàkì o Ọlọ́run ọba mi kà kún o wọn jọ sanu rọmọdánì o wọn jọ sanu wọn mùsùlùmí òdodo wọ́n ní láníyàn pọ̀ fẹ́ jọ̀sán o wọ́n ní láníyàn pọ̀ fẹ́ jọ̀sán o ọlọ́run ọ̀sàmọ̀nà wa o ọlọ́run ọgbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́run mo wá fẹ́ bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ ásámú ásámú ta máa ń kí kó tó di wípé àgbàwẹ̀ ẹlòmíà ní pé torí pé wọn tó bá bẹ̀rẹ̀ pé ah lórí ọgbàwẹ̀ lónìí ah, àfa wà láì mi kásámú ni mi kásámú ni òjé ń gbàwẹ̀ ṣé ásámú àti àwẹ̀ kí ni ìbátan àwọn méjèèjì níyànjú lóhùn ọ̀kásámú ni òjò wọn gbàwẹ̀ ọlọ́run kí ó jẹ́ ká rí yín pẹ́sà asámú náfìlà ni tó ti gbogbo àná láti mọ ìtàn bó ti dé náfìlà ni tó sì ṣèpinnu àlísì ẹ̀kan náà là máa ń yàn lásìkò Ramadan asamu àti Ramadan oṣù kan náà là máa ń sàwọn méjèèjì àmọ́ kò sí oṣù tá a lè yan náfìlà kódà kò sóṣù mìíràn tá a lè gbààwẹ̀ àmọ́ oṣù Ramadan ẹnu Ramadan àìgbààwẹ̀ mi ń bẹ Ramadan náà la gbọ́dọ̀ mọ gbà nù rẹ̀ ìwà kásámú lánàá ni ò jẹ́ ń gbààwẹ̀ lónìí islam gbé yẹn wá so ti àbí lálẹ́ àná ẹ̀ ń gbà tá a ti ìmọ̀ bọ́n sí ń lọ tá a ti ìmọ̀ bọ̀ ọ̀rọ̀ oṣù nǹkan kan bẹ́ẹ̀ kò wá jẹ́ ká ká sámú kọ́rọ̀ kò fún wa láǹfààní àti gbàwẹ̀ rárá so ti a gbọ́dọ̀ kí a sámú tí rọmùdánù bá ti ń lọ bàbá wa kí a sámú tó ṣe pé báyà ọ̀rọ̀ oṣù dá controversy kalẹ̀ àbí nǹkan míì tó hmm. àwa ní ìdajì àwa wọ́n ti wá sígbà tá àlè yẹn náà fìlà tó ti yé tó ká mọ̀ sọ pé torí pé àgbà àkí ásámú àní gbàwé níjọ́ kejì tó hmm. kí wá sásámú nìkan náà lè yẹn máa kínú àwẹ̀ gbogbo àwọn ọ̀run wákàtí márùn-ún yẹn náà ó gbọ́dọ̀ máa lọ déédéé kódà mm-hmm. lọ́sàn-án náà ó gbọ́dọ̀ máa ṣe kíni àti gbọ́dọ̀ máa yẹn náà fìlà ó gbọ́dọ̀ máa ṣe tìlẹ́wàtò Qur'an ká máa lọ síbi tí wọ́n ti ń gbọ́rọ̀ Ọlọ́run ká máa ṣe dáadáa ká máa ṣe tọ́rẹ àánú ká sì máa sọ̀rọ̀ dáadáa tó ásámù ní ká máa gbààwẹ̀ bẹ́ẹ̀ náà sì làwẹ̀ ní ká máa ṣe kíni ká máa kì í ásámù. Allahu tó ọ̀rọ̀ lẹ́gbẹ́ ohun gbogbo ẹ̀yin tí ń wò wá ń lé náà ti ri pé ní kò disturb àwẹ̀ o àìká ásámú ọ̀sán kọ́kọ́ ọmọ o ìwọ́n tó nígbà náà torí pé ọ̀ká ásámú ní ọjọ́ gbàwẹ̀ kò nu tọ́ba ìsìn jọ̀sán wọn lọ dáràn sixty nu one gan ni pàpà because ẹ̀yọ̀ kan tó dáhùn wọ́n dà padà another sixty láti fi tán rẹ̀ ẹ̀ eh, ọlọ́run dákun sọ wa ń bẹ̀ ọlọ́run wàá na àjèjì bì í ọlọ́run lémi ọlọ́run ni mo ní ààwẹ̀ èmi náà màá sì sẹ̀san rẹ̀ ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ ọlọ́run yẹn o mo fẹ́ gbogbo akákíyèsí ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ẹ̀sùn ẹ̀kú kalẹ̀.